sísẹ̀mù ni mo máa ń lò lóje torí pé sísẹ̀mù yìí ó ní ibi tó ti wọ́ọ̀kì níbi tó bá ti já sí pé ọ̀wẹ́ yìí tẹ ẹjọ́ ń kírun ilé yín ó jìnnà sí mọ́sálásí ok tí ilé yín ó jìnnà sí mọ́sálásí tọ́ba wa tí màmú bá dé mọ́sálásí tọ́ba rí pé àwọn èèyàn tí ì òun náà ṣe sùúrù tọ́ba rí i pé wọ́n ti dé wọ́n kírun àmọ́ ibi tó ti já sí wípé ẹnìkan ló lúyòrò láti bí a gbọ́dọ̀ dá lágara torí pé àwọn òkè wọn ti wá tán àbọ̀ sínú yàrá tiwa ni òun ṣẹ̀ wá máa rìn lọ láàjì ok gbogbo àsìkò yẹn náà sì ni àsìkò ìrun ìṣáìtì tó kí so mọ́sìkì tó bá ti já sí pé àwọn tí ń wá kírun ń bẹ̀ ọ̀nà wọn jì sí mọ́sálásí á kọ̀ǹsídà jíjìnà wọn á tún kọ̀ǹsídà síkírítì ìlú kí ni kọ̀ǹdíṣàn tìlú wí ṣé àwọn àsìkò tó já sí pé ọ̀ gbọ́dọ̀ rìn láago mẹ́sàn-án lù wá ni tẹ́gbẹ́tọ̀ bá rìn àwọn mọ̀pọ̀ dọ̀ọ́dúró pé bolo ti ń bọ̀ wetin you carry àtún ní tira wa lọ síbi ah, ìnira ok fi ìwúsẹ̀ à ìgbàláyè wà fún wa sá kásìkò sá ti tó kásìmọ́ kì bọ́ sí ẹ̀yìn àsìkò rẹ̀ ìtọ́ba ti wá rọjà máa àwọn mọ́sìkì kan bẹ tó dá sí pé mọ́sìkì inú premises ni wọ́n tó dá sí pé ọ̀wọ́ àwọn tí wọ́n ń gbénu premises yẹn náà ni wọ́n jọ kírun ìṣá ìwọ̀n lálẹ́ àwọn ọ̀yùn tí imam bá ti dé mọ́sálásí tó bá àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àtàwọn níbọ̀ rẹ̀ tí wọ́n jọ fẹ́ kírun yóò kírun fún wọn tó yọjú wo mọ́sálásí tó rí pé wọn ò tí ì dé kí lóun náà ṣe òun náà ṣe fàájì díẹ̀ èmi àti àlẹ́ àlálẹ́ kọ́ lọ́ba ní ìfọ̀rún kẹ́ àlálẹ́ àlọ́tì kọ́kọ́ sun oorun <laughs> yóò kọ́ sun oorun kan náà <laughs> tààsẹ̀ jí pé ọlẹ́jagun mẹ́wàá gbá mi láàkì ìṣàyè ọlẹ́jagun mẹ́wàá ọlẹ́jagun mẹ́wàá àbọ̀ láàmì sì tó ga sí pé táwọn èèyàn bá wá láti tàwa bá wa fún àlámọ̀rí kan tí wọ́n sì fẹ́ jọ láàrún jàmáà wọ́n bá ti di aago mẹ́jọ wáyìí tá a pẹ̀rún tán àásìkì so àyánan wa àyáàna bàtí máa kírun ṣáì nìyẹn nígbà náà lọ́hùn àmọ́ ní ìsìn tí ó ti fẹ̀ tó dá sí pé àwọn èèyàn wá from different places tá a sì fẹ́ kí wọ́n lọ lé wọn pẹ̀lú ìrọ̀rùn aláti ro tiwọn náà mọ́ wàsúbọ̀ ọ máa ń kírun ṣubú yìí kánú ọkọ̀kọ̀ sọ ní kánú wọ́n máa kì í ńgbọ̀ tó ya ó tó ní kánà nàbí sallallahu alaihi wasallam ànábì máa kì í yusọ̀lìhà ànábì máa kì í bí galas bí galas ànábì máa kì í ní kan tí ojú sámà kò yí mọ́lẹ̀ tán náà pé ó ń ṣe wẹ́kú àdìs tó síwájú àsìkò tí ojú sámà ò tí ì mọ́lẹ̀ tán kedere. àsìkò tí máa kí irun ṣubú ènìyàn àsìkò òun ló ń kọ́ yẹn o torí ńgbà tó ọba ń bi mí léèrè network ok nígbà tó bá ń bi mí léèrè àsìkò pé kílẹ̀ rí àsìkò nǹkan kan lásìkò tí mo bá ń wọ̀n lọ́wọ́ àsìkò oorun là ń kọ́ ìní ìsìn this is àsìkò theory àsìkò ẹ̀rí rè tọ́wọ́ lásìkò practical mi ò ní fún ọ lésì gbogbo nǹkan ló ní àsìkò tiẹ̀ o. hadith fifty two hadith fifty two ani abi aliminihal kọ́l ntọ́lákùtù máa abi. إلى أبي بارزة الأسلمي فقال فقال له أبي حدثنا حدثنا حدثنا kì í ṣe hadassana nìyẹn o ẹ wo ẹ wo orí ẹ dáadáa حدثنا كيف كان رسول الله صلى الله عليه وسلم يصلي المكتوبة قال كان يصلي الهجير وهي التي تدعونها الأولى حين تدحد الشمس ويصلي العصر ثم يرجع أحدنا إلى أهله في أقصى المدينة والشمس حيّا ونسيت ما قال في المغرب قال وكان يستحب أن يؤخر العشاء قال وكان يكره النوم قبلها والحديث بعدها wakana yanfatilu min solati ligodat hina yaarifu ahaduna jalisa wa yakrahu mina sitin ila limia. àdìsí mi tún rèé o tó fẹ́ sọ fún wa nípa àwọn àsìkò ìrun èyí tí ànábì máa ń kí sallallahu alayhi wa sallam. àní ábí aliminihal látọ̀dọ̀ bàbá minihal kọ́ọ́l ọ sọ pé ìntọ́lákùtù máa àbí ilà àbí bàrìzà al-aslami bàbá minihal ó ní mo lọ pẹ̀lú bàbá mi mo lọ pẹ̀lú bàbá mi ìlà abi bariza sí ọ̀dọ̀ bàbá bariza àlè aslami rọ́díyàlọ́hù ánìhù fàkọ́ọ́l ó sọ pé fàkọ́ọ́l aláhùn bàbá mi ńgbà tá a dọ́dọ̀ rẹ̀ tán bàbá mi wá sọ fún un pé ó sọ fún bàbá bariza wípé hadithina kayfa kana rasulullahi sallallahu alayhi wa sallam yusalli alimaktuba sọ fún wa sọ àdìsí fún wa báwo ni òjìṣẹ́ Allah ṣe máa ń kí àwọn ìrun ọ̀ranyàn a àwa mùsùlùmí àmọ̀ kú oríire o àṣàwà lè rí aṣáájú tí ó máa sọ fún wa pé bánàbì ṣe ṣẹ̀sìn sọ fún wa ẹ bá ń bi àwọn ti bí léèrè kí wọ́n dáa kọ kí wọ́n dáa kọ ọmọ ẹ̀yìn kan. fún òjíṣẹ́ wọn tó sọ fún wọn rí bó ṣe máa ń sin lọ́ngbà tí ń bẹ láyé àsìkò tí máa ń sin lọ́ngbà tí ń bẹ láyé àbọ̀wálé ayé wá jó ni sójíṣẹ́ yín wálé ayé wá jó ni ọwálé ayé wá kọrin ni sójíṣẹ́ yín sọ́wálé ayé wá lùlù ni sójíṣẹ́ yín wálé ayé wá pàtẹ́wọ́ ni ẹ̀yin mùsùlùmí ó yẹ ẹ máa dúpẹ́ fún Allah ni o wọ́n tá a ti ń kààbọ̀ wọ́n tá a ti ń kààbọ̀ tí wọ́n tẹ́lẹ̀ tó sọ ní ìsìn hadithina kayfa kana rasulullahi sallallahu alayhi wa sallam yusalli al-maktuba sọ fún wa báwo ni òjíṣẹ́ Allah ṣe máa ń kí àwọn ìrun ọ̀ranyàn òjíṣẹ́ ti wá ọwálé ayé wá sí lọ́ọ̀ni kò síra rẹ̀ ó sí lọ́ọ̀ni kò dọ́sìn fúnra rẹ̀ ọwá dọ́sìn fúnra lọ́ọ̀ni òjíṣẹ́ ti wá wálé ayé láti wá kọ́ àwa náà bá a ṣe jọ́sìn fún àlọ́ òjíṣẹ́ ti yín ta ló bí léèrè béèrè rí pé òjíṣẹ́ ọlọ́run báwo ló ṣe máa ń sin lọ́hùn àsìkò wo ló máa ń sin lọ́hùn sọ́jọ́ sunday nìkan lọ́mọ wá ní àbí ní òru nǹkan bẹ nǹkan bẹ àgọ̀ ọ̀rọ̀ là sọ fún ọmọlúwàbí bọ́ bá dé níwò rẹ̀ yóò ṣe kí ni wọ́n bá wú ọ máa jó máa pàtẹ́wọ́ sùn máa jó máa pàtẹ́wọ́ tó ti gbọ́. ọba nwaju àtẹ́wọ́ rẹ dúró dé ọ̀wájú rẹ ìjó rẹ ó dúró dé rẹ. bóyá ní ọjọ́ kejì ọdún mo jókòó sí faranda mọ́ṣáláṣí ń mo wá kan kò múra dáadáa mo wá pè mo wá ń bá a sọ̀rọ̀ mo wá ní kí ni ẹ̀sìn rẹ ó mùsùlùmí ok wọ́n ní bó máa ìbéèrè yẹn ó strange sí létí ah kíyàn gbélé ayé yìí kí wọ́n bí léèrè pé báwo ló ṣe máa ń sin lọ́hùn àsìkò wo ló máa ń sin lọ́hùn kọ́kọ́kọ́ wá máa kò ìdí àga bábà kó máa ronú sí ní tí ó sọ definitely kò rí ọlọ́run sìn tẹ́ bá bí ọ léèrè pé báwo ló ṣe ń sin lọ́hùn àsìkò wo ló ń sin lọ́hùn tọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá ń pọ́ yìí àga bábà o ò tí ì rí ọlọ́run wa àwa ń sọ lọ́wọ́ ẹ̀ àmọ́ tó wá fọ́ níbẹ̀ mo á ń sọ pé ìwà máa ń jó ọ̀wà náà àwọn máa ń jó ọ̀wà náà àwọn ti máa ń kọrin ó ní bẹ́ẹ̀ ni ọ̀wà náà àwọn ni à ń sọ lọ́wọ́ ni ṣé àwọn tí àwọn kan tí So, tí wọ́n yòlò ìkébè tí wọ́n gbé kébè kan sídìí ìkébè súpà tí wọ́n á ìlú bẹ̀ǹdẹ́ kan lọ́wọ́ àwọn tíátà so àwọn méjì bá ń lọ ní the same time tí mò ń bọ́ mẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ làwọn méjì bá ń lọ nọ́mbà ní alájí ẹ̀yìn ni àwọn ń mo ní sẹ́nu tí wọ́n náà ń ṣe tó fi ń ṣe lọ́nu torí àwọn eléyìí náà kí ni wọ́n ṣe wọ́n ń kọrin wọ́n ń lùlù wọ́n ń jó kí ni wọ́n ṣe wọ́n ń ṣe bísínẹ́sì bísínẹ́sì ni jó bísínẹ́sì lórin bísínẹ́sì làtẹ̀wọ́ kò sí nǹkan kan mí ni sọ mùsùlùmí akú oríire o akú oríire oríire náà kò ní bàjẹ́ láéláé hadithi kayfa kana rasulullahi sallallahu alayhi wa sallam yusalli alimaktuba wọ́n ń sọ fún bàbá bariza ọmọlẹ́yìn ànábì disciple ànábì kan nìyẹn disciple ànábì kan nìyẹn tí ò sí rẹ̀ gbòmíì sọ fún wa báwo ni ànábì ṣe máa ń kí irun àsìkò wo ló máa ń kírun ọ̀ranyàn kọ́ọ́l ọ sọ pé káàna yusọ́lì alhajir ànábì máa ń kí irun hajir hajirọ náà ni wọ́n sọ di kíni hajir ó rí i pé lẹ́tà mẹ́ta ìpìlẹ̀ yẹn ń bẹ ń bẹ haw jim àti rọ́ọ̀ ànábì máa ń táwọn èèyàn máa fi pa títì tì yẹn wáyé lẹ́tì tẹ̀dí ọ̀hún náà alìhùlà. irun tẹ́ máa ń pè ní irun àkọ́kọ́ irun tẹ́ máa ń pè ní irun àkọ́kọ́ wọ́n tún máa pè irun wọ́n ń pè ní hajir wọ́n ń pè ní irun àkọ́kọ́ wọ́n tún ń pè ní irun wọ́n ń pè ní irun zawal àwọn ọkọ̀ ẹ̀nìyẹn. èyí tẹ́yìn ń pè ní irun àkọ́kọ́ yẹn máa ń kí hìnà nígbà tí oòrùn bá nígbà tí oòrùn bá yẹ̀ tààrí yìí wọn ò dákọ̀ aago kan wọn ò dákọ̀ aago méjì wọn ò dákọ̀ aago mẹ́ta nígbà tóòrùn bá yẹ̀ tààrí àgásí pé o bùkátà sí kó o mọ̀ gbà tóòrùn ṣe kí ni tóòrùn yẹ̀ tààrí tó bá ti yẹ̀ tààrí tán kó ṣe wá gbójú òkè kó wá wo aago òyìnbó ìgbà wo ló ṣẹlẹ̀ lónìí ìgbà wo ló ṣẹlẹ̀ lánàá ìgbà tá aago tó relevant wa nìyẹn. wàyùsọ́ líle ó sì máa ń kírun asri fún mọ́ lẹ́yìn náà tọ́ba wa kí tán yẹ́rìjì ahadu náà ìlà ahàlìhì ẹnì kọ̀ọ̀kan wa á padà sílé sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ fi aksọ́lì madina níbi tó jìnnà gan tó jìnnà gan nínú ìlú madina torí pé lásìkò ànẹ́tì sallallahu alaihi wasallam ká sọ pé mọ́ṣáláṣí ẹ̀ wà nírú bíbáyìí àwọn kan ti olùlọ́yọ̀ amúlòkó láti wá kírun wọ́n ti bí olùlọ́yọ̀ amúlòkó wá kírun bí báyìí. aksọ́lé madina ibi tó jìnnà jù ní madina àwọn yóò wọ́n kí astrid tán wọ́n sì padà lọ lé wọ̀ṣámsù hayà òòrùn ó sì wà níta òòrùn ò ní tí ì òòrùn ó sì wà ní abẹ̀mí yóò sì wà níta oòrùn ó sì máa funfun kò ní tí ìdí tán mọ́ oko tó túmọ̀ sí wípé àníṣe ànábì kì í kírun asri lásìkò tán mọ́ oko wànà sí ìtumọ̀ kọ́ láfilẹ̀ magribi èmi gbàgbé ohun tí àbúbárísà sọ nípa àsìkò tálẹ́dì máa kírun mọ́ gíríbì o mi sì ní fi àìdí àgbè mo gbàgbé ń tó sọ ẹ wo àmánà ìlìmíyà látọ̀dọ̀ àwọn sàhábà tí wọ́n bá gbàgbé nǹkan nínú nǹkan tí wọ́n gbọ́ wọ́n sọ pé àwọn gbàgbé kẹ́nìkan wá dé lónìí kọ́ wa mọ nírú àwọn ẹni yẹn pé dẹ̀ndẹ̀wùrẹ́ ni wọ́n bàbá rẹ̀ ń dẹ̀ndẹ̀wùrẹ́ bàbá rẹ̀ òun àti bàbá rẹ̀ ń dẹ̀ndẹ̀wùrẹ́ òun la kànú àdìsí nìsín yóní lóní wànà sí tùmọ̀ kọ́ làfìlẹ̀ mọ́gíríbì ẹni tó ń sọ̀rọ̀ tábì tún ni o tábì ló bi sàbẹ̀lẹ̀rẹ̀ o ẹ wo bi tí sísọ gbàfipamọ́ ìmẹ̀sìn wa bó ṣe lágbára tó lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú ohun tí wọ́n bá gbàgbé wọn tún kọ́ lẹ̀ àbórí báwọn ọjọ́ wo ni wọ́n kọ́ ọ̀kan rí kọ́ wa kọ́ débi kankan ní mo gbàgbé ń tọ́ sọ láàrin ọ̀rùn mọ́ ni. wọ̀nà sí ìtú màá kọ́ làfihàn magrebi mo gbàgbé ohun tó sọ nípa ìrun magrebi o bóun ṣe wá gbàgbé ìbí tábìyìn ṣe gbàgbé yìí ẹlòmíín gbà wá látọ̀dọ̀ àbúbáríza tóun rántí tóun sọ sáàtún kànú àdìsí mi. kọ́ọ̀lù ó tún sọ pé wakana yastahibu an yu akira le isha anabi fẹ́ràn kó fi isha yìí lọ́ra anabi fẹ́ràn kó ṣe kíni kó fi isha yìí lọ́ra kọ́ọ̀l abubakar tún sọ pé wakana yakira unawu makabulaha anabi kórìíra sísùn síwájú irun isha yìí kaufan min fawati al-isha min fawati al-jamaa ní ti ìpáyà pé tó o bá sùn lọ o lè mọ́ ìrun jamaa kì kìí ṣe pé oorun yẹn jẹ́ ẹ̀ṣẹ̀ tó o bá ti lè sùn nítòsí ibi tí wọ́n ti jí ọ bóyá ní ìsìn ọ̀fẹ́ sùn ọwọ́ abọ́ sí sáfù wá gbúdú mọ́ṣáláṣí ọwọ́ àsùn bẹ́ẹ̀ kò sí bá ṣe kírun tá à ní jí ọ bó o jí lẹ́rọ̀ bíi àbẹ̀tífù ọ ọ ọ bó ṣe kù á fi jí ọ. tọ́rọ̀ sálẹ̀ sùn kọ́ wa dá sáfù méjì bó ṣe kùmá ọ bó ọmọdúnrà ìjì ọ. so ṣùgbọ́n kọ̀ọ̀kan wa lọ wọnú yàrá lọ kó o sùn kó o tilẹ̀kùn mọ́ rí à wọ́n kọrú oorun báyẹn wàyákúráhù ànáwùmá kọ̀bùláhà ànábì kó kíyàn oorun síwájú ká tó kírun ṣáì nítorí kíni ní ti ìpáyà pé ìrun jẹ̀mọ́ lè ṣe kí ni ó lè bọ̀ tó bá ti fẹ́ rẹ tó fẹ́ sùn ọ wà sùn bí tó ga sí wípé dandan ni gbọ́dọ̀ jí ọ dandan ni wọ́n gbọ́dọ̀ jí ọ. wàlẹ̀ bá a anabi tún kọ ẹjọ́ rírò lẹ́yìn irun ìṣáì ọkọ̀ ẹjọ́ rírò lẹ́yìn kíni lẹ́yìn irun ìṣáà. kákì ìṣàìtàn kọ́ ọ̀sẹ̀ wàá bẹ̀rẹ̀ ẹjọ́ lásìkò tí wọ́n ń sọ yìí ayé ò tí ì mọ ṣáàt ayé ò tí ì mọ ṣáàt lórí Facebook ayé ò tí ì mọ ṣáàt ẹjọ́ tí ò bá nítumọ̀ má rò mọ́ lẹ́yìn irun ìṣáàì o lè ru ẹjọ́ tó nítumọ̀ o lè ru ẹjọ́ tó nítumọ̀ irú àwa ẹ̀ ní ìsìn ẹ̀yìn ṣáì lẹ́lẹ́mí ó sẹ̀pẹ̀ mí kó fẹ́ béèrè béèrè nǹkan kan ọ̀rọ̀ náà là ń sọ bọ́t ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀rọ̀ ẹ̀sìn ni o lè gbọ́ lẹ́kítọ̀ tó fẹ́ gbọ́ lẹ́yìn ṣáì ọ̀rọ̀ ẹ̀sìn ni àmọ́ kọ̀ọ̀kan wa máa ru àwọn ẹjọ́ kan tí ò nítumọ̀ ẹ́ẹ́ ẹ́ẹ́ ṣé wọ́n ti mú gbòòó ẹ́ẹ́ sọ ti gbọ́ ẹ́ẹ́ sọ ti di Jámánì ẹ́ẹ́ ṣé wọ́n fìyàwó ẹ̀ lẹ̀ ẹ́ẹ́ kí gangan ni tó ṣe ẹ̀ gba paspọtụ àbí ò gba pásítọ̀tì irú ẹjọ wòròwòrò Mọ fíksì ẹ̀ sẹ́yìn ṣáì. wàkánà fatilu, mi ń sọ láti lè gàdá ànábì máa ń kúrò níbi irun ìdájí irun ṣubú ìnìyàn o hìnà ya'rifu ahaduna jẹ̀lì ìsà. nígbà tí ẹnì kọ̀ọ̀kan wa bá dá ẹni tó jókòó pẹ̀lú rẹ̀ mà ìyẹn ni pé yóò bẹ̀rẹ̀ ẹ̀rù yẹn nígbà tẹ́ ẹ̀ dára yín mọ̀ nínú mọ́ṣáláṣí lásìkò náà ayé fìtílà ni ayé iná fìtílà mélòó sì níná fìtílà mélòó ni máa fi mọ́lẹ̀ so nígbà tẹ́ bá fi kí tán òye ó ti ṣe kí ni yóò ti tàn sínú mọ́ṣáláṣí sí i wàyàkùrọ̀ mìnàsìtín ìlàlímìhà ó sì máa ń kí àyà ọgọ́ta sí ọgọ́rùn-ún lórí irun àyà ọgọ́ta sí ọgọ́rùn-ún ló máa ń lórí irun ṣubú yìí ìyẹn túmọ̀ sí pé kìí fi iná àti iná kí ṣubú yìí kìí fi lílá fi kí ṣubú yìí sórà